ààrẹ Tinubu ti fi ìkìlọ̀ tó ní agbára eh, wọ́n ti fi ránṣẹ́ sí àjọ tó ń rí sí ìgbẹ́jọ́ ìdìbò ààrẹ tí a ṣe dìtàn ìyẹn tí ó sọ ààrẹ Tinubu di ààrẹ orílẹ̀-èdè yìí eh, wọ́n ti fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí wọn wípé tí wọ́n bá gbẹ̀yìn gbẹbọ jẹ́ tí wọ́n sì tí wọ́n sì pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ wọ́n ń dìídì mọ́ mọ́ dìtẹ̀ mọ́ àwọn eh, lórí ọ̀rọ̀ wípé wọ́n ó tún ìbò ààrẹ dì torí pé àwọn ò ní ìdá márùnlélógún àkójọpọ̀ ìbò ní Àbújá wípé mélòó náà àwọn táwọn jọ díje ipò ààrẹ náà ni ló kó iye ìbò yẹn ní Àbújá ìyẹn Federal Capital twenty five percent ni ẹni tí ó bá máa di ààrẹ gbọ́dọ̀ ní. wọ́n wá ní lẹ́yìn tí ẹgbẹ́ àgbájọpọ̀ àwọn adájọ́ lórílẹ̀‐èdè yìí yẹn NBA tí wọ́n ti wò fínífíní tí wọ́n sì ti gbà wípé àwọn làwọn gbégbá orókè lórí ìdìbò ààrẹ tá a dì kọjá táwọn sì ti di ààrẹ tí àwọn kan wá fẹ́ gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ tí wọ́n lọ ń tún òfin tán lọ ń tún òfin yí tán lọ ń tún òfin tán lọ ń tún yí síbòmíì wípé kò rí bẹ́ẹ̀. wọ́n ní tó bá jẹ́ wípé wọ́n rí ibi tí àwọn ti ṣe màgòmágó tí àwọn ti jí ìbò ni tí ẹ̀rí ẹ̀ sì dájú tán sì fi hàn àwọn kedere wọ́n ní kò sí ní tó burú nínú káwọn tún ìbò dì ṣùgbọ́n wípé wọn ò rí pé àwọn ṣe màgòmágó gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ àti àwọn àtẹgbẹ́ ìlú òyìnbó kan tí wọ́n sọ nígbà kan wípé ẹ̀kútẹ́ àwọn lọ́rùn kìnìkan kìnìkan wọ́n ní ṣùgbọ́n àwáwí lásán ni gbogbo eléyìí tó sọ yìí lọ́rọ̀ ti tàbújá ti fct ń pé kán tún lọ tún àbújá wò àwọn làwọn kó gbogbo ìbò tó pọ̀ jù lábújá ju tẹlẹgbẹ́ àwọn lọ kí wàá ní ọ̀rọ̀ àwáwí tí wọ́n mọ̀ọ́mọ̀ dìídì fẹ́ dìtẹ̀ mọ́ àwọn lórí ọ̀rọ̀ wípé àwọn kó ìbò tó tó ìdá márùnlélógún ní FCT ìyẹn olú ìlú Nàìjíríà tí wọ́n wá ń dìtẹ̀ mọ́ àwọn wípé àwọn ò ní gbà o pé yóò le yóò di ọ̀tẹ̀ o pé àwọn tí ń wòran látijọ́ yà wọ́n ń wò wọ́n ràn àwọn ò sọ̀rọ̀ sókè ṣùgbọ́n nísìn àwọn ò sọ̀rọ̀ sókè o wọ́n sì sọ wọ́n ní a ti ti lọ́wọ́ o ó kú bàbá ẹni tí ó bọ̀ wò pé tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ màgòmágó ni àwọn ṣetán wọ́n tún ìwòdì ṣùgbọ́n wọ́n lọ já mi lórí ọ̀rọ̀ tí ẹgbẹ́ àwọn adájọ́ tán ti buwọ́lù wípé báyìí lòfin ṣe sọ ní tó fi sọ rèé tó jẹ́ wípé àwọn náà sì wà ń bẹ̀ tó sì jẹ́ pé olórí adájọ́ nílẹ̀ yìí ló ṣe kí ni ló búra ló búra fún àwọn wọlé pé kí ni wò ń gbà náà ṣé kò mọ ṣé ń sọ fún olórí adájọ́ wípé kò mọ ìtumọ̀ òfin kò mọ bá ṣe ń túmọ̀ òfin ni tẹ̀yìn wa lọ ń túmọ̀ òfin sí nǹkan míì pé à yóò lè díẹ̀ o yóò di ọ̀rọ̀ tó ní agbára pé àwọn tí ń wò tẹ́lẹ̀ Yorùbá yìí sì halẹ̀ pé gbogbo ìgbà ni Yorùbá máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà pé gbogbo ẹni tó bá ti wọlé Yorùbá yìí halẹ̀ wípé yóò dàrú yóò dogun yóò dọ̀tẹ̀ ṣùgbọ́n lọ́tẹ̀ yìí pé yóò dogun o yóò di ọ̀tẹ̀ yóò le yóò ní agbára. kí ni ìkìlọ̀ tó gbóná tó le koko tí bàbá wa fi ránṣẹ́ ní àtẹ̀jíṣẹ́ tí àwọn agbẹjọ́rò wọn tí wọ́n lọ fún wọn ní tribuna níbi tí wọ́n ti ń jẹ́jọ́ eh, níbi tí wọ́n ti ń jẹ́jọ́ ìdìbò tó kọjá yìí bóyá màgòmágó wà bóyá kò sí màgòmágó eh, ṣùgbọ́n èèyàn mi tẹ̀ ń wò mí kí lẹ lérò eh, eléyìí tí wàá lé o ti kọjá bá a ṣe lérò nítorí pé tí ààrẹ orílẹ̀-èdè tó wà níbò tán bá ti ń sọ wípé ó lè dogun ó lè di ọ̀tẹ̀ káyà àmúra o káyà àmúra káyà àmúra o nínú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ogun ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọ̀tẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o nàìjíríà o àní rogun àní rọ̀tẹ̀ o èyí tó ṣẹlẹ̀ ní Sudan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó ṣe ṣẹlẹ̀ náà rèé o ṣùgbọ́n bàbá wa Tinubu ń tèmi kàn fẹ́ sọ ni wípé ẹ̀yin náà lẹ sọ ẹ ní ẹni tí kò bá tẹ́ lọ́rùn kó lọ pẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní tribunal wọ́n sì ti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí adájọ́ tribunal bá sọ náà lẹ́gbà ẹbínú òfin náà náà ti mú ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn adájọ́ tí wọ́n búra fún yín bóyá wọn ò mọ òfin tó àbíkílẹ̀ <laughs> ni mo ti wí ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí à ń pè é lówó òun láronú o kì í ṣe ọ̀rọ̀ eré rárá rárá torí bó ṣèmi náà ni tí mo ti wà ń pò tí mo ti ń ṣe bí ọba tí mo ti ń lọ káàkiri tán ti mọ̀ mí wípé mi ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́ wá fẹ́ yọ mí ń pò tẹ́ ní àtún dì ṣùgbọ́n tí oògùn ẹni bá dání lójú èèyàn mọ̀ ń fi gba ẹni o rárá Tinubu kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ yín náà ó dìbò fún yín àràbà mú odò ń gbárèrè ni bẹ́ẹ̀ ni wọ́n sì ní àgbò tí ó fẹ̀yìn rìn lọ agbára lórí ìmúwa ìmọ̀ràn tèmi rèé o tèmi lérò rèé pé kò sí nǹkan tó burú nínú kó túbọ̀ ààrẹ dì bẹ́ẹ̀ náà làárẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ jẹ́ kán túbọ̀ ààrẹ dì ká sì ṣe dáadáa kí gbogbo ẹnu tó ń kùn yín yùmùyùmùyùmù yìí kan tiẹ̀ lè dákẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń sọ lóòótọ́ wípé à ọ̀nà tẹ́ gbà wọlé yìí ẹ̀wọ̀n bá àwọn Yorùbá jàǹkàjàǹkà kan náà ti jáde bàbá Ọbásanjọ́ jáde bàbá Adébánjọ́ jáde oríṣiríṣi àwọn èèyàn ní jáde tán ni àwọn Yorùbá Yorùbá láwọn tó jọmọ Yorùbá náà àwọn náà jáde òtán sọ wípé láti ẹ̀ máa di olórí kó jẹ́ kí ọwọ́ mọ́ àti ọ̀nà tó ń gbà wọ̀ ṣùgbọ́n kí wá e, èmi ò rí èèyàn kan bù wò èmi ò rí èèyàn kan bó torí kò sí èyí tí ò ṣe nu wọn náà ìkan ló pọ̀ jù kan lọ gbogbo wọn pátá ló ní lọ kò sí olóṣèlú tí kì í fìkan yí kan tí kì í fìkan mọ́ kan gbogbo wọn ni kò sí olóòótọ́ nu olóṣèlú ẹja apájá ṣèkínní ìkọ́kàn jù kan lọ ni ṣùgbọ́n owó nàìjíríà náà náà náà ò tán fi ṣe rìrọ́ọ̀nù ẹ̀yin èèyàn wa àmọ́ bóyá gbogbo nàìjíríà náà ti máa tún ìbò àbí làbújá nìkan ṣùgbọ́n bá jẹ́ gbogbo nàìjíríà ni ẹ mọ̀ múra lẹ̀ o <laughs> yóò le ẹ mọ̀ jẹ́ ntàn yín eléyìí adúrò owó òun náà tún wá tún àwọn fẹ́ tún ṣe àfikún yára kó gbogbo wọn sẹ́wọ̀n gbogbo àwọn tán láwọn wà ní kinní yìí tán tán ṣe rádaràda tán kàn náwó wá sí tán wéṣì owó wa so yẹn lèmi ní kí n wá bùn yín gbọ́ o n ò mọ nǹkan kan pa ẹ wọ́n sọ̀rọ̀ sí mi o <laughs> èmi kọ́ o. Eh, gbogbo ní tẹ bá lérò ẹ bá ń kọ sábẹ́ comment section rọmọ nàìjíríà rere ní ẹ̀yin eh, náà fẹnu sí torí ìlú yín ni ìlú gbogbo wa ni kí nàìjíríà ó lè dáa eh, káwọn àrọmọdọ́mọ wa ti ń bọ̀ káwọn náà lè dé bá ń tó dáa kán lè mọ fàdúrà ránṣẹ́ pé ah, àwọn bàbá yìí náà gbìyànjú o ẹ bá ń sọ ìmọ̀ràn tí yín síbẹ̀ ipa tẹ́yìn tó bá jẹ́ patẹ́yìn náà lè kó nù ẹ bá ń fi ìmọ̀ràn yín síbẹ̀ kẹ́sì bá ń lábẹ́ comment section ni o ẹ bá ń fi ìmọ̀ràn yín sábẹ́ comment section kẹ́sì bá ń fi jíṣẹ́ kẹ́fì bá ń ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn ìtumọ̀ ẹ̀ ní pé kẹ́ bá ń ṣí àì káàkiri kó kalẹ̀ kó ka òkò káwọn èèyàn náà bá ń sọ ìmọ̀ràn wọn ká tètè yá mọ́ gbáradì o fún tí ó ṣẹlẹ̀ oúnjẹ sì rí oúnjẹ ló wọ́n gógó bí ojú ẹja yìí à tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn èèyàn bá ti gbọ́rù nǹkan báyìí wọ́n mọ̀ kó oúnjẹ wọ́n mọ̀ ra oúnjẹ pamọ́ ni wípé àbá àmọ̀ kí ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní ṣogun kò ní ṣọ̀tẹ̀ ní nàìjíríà lágbára ọlọ́run lágbára ìdùmarè ànírógun àníròtẹ̀ àlàáfíà yìí náà nítorí ẹ̀ńbálá àlàáfíà náà ni ó mọ̀ dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nínú hílà hílo nínú kó wọ́n sá kiri ó tiẹ̀ rí fóònù lòkè àbí nẹ́tíwọ̀kì kan wà nínú kan ti ju àdó olóró lu nẹ́tíwọ̀kì àbí kan ti bà gbogbo ẹ̀ jẹ́ ìyún ńlá a ogun ò dá o ànírógun àníròtẹ̀ o ẹ bá ń fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn èèyàn yín nílé lóko lẹ́yìn odi o kan tètè ya Eh, kán tètè yá bá wa fẹnu sí kinní yorùbá bá wa Tinubu ẹ̀bẹ̀ là ń bẹ̀ ọ ẹjọ́ ọ̀rọ̀ tẹ́ sọ̀hún ó ní agbára ó lé o ọ̀rọ̀ ogun ni ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí irú ẹ̀ wáyé ẹjọ́ abẹ̀yìn ni ẹ má jẹ́ kí irú ẹ̀ wáyé bóyá àdúrà Yorùbá Nation ló sì wá gbà báyìí o bóyá ní tí ó pàpà ṣẹlẹ̀ nù tóníkálukú lọ ń lọ tiẹ̀ àti eh, mọ̀ ṣùgbọ́n ká mọ wo tí yóò já sí bẹ́ẹ̀ àdúrà tèmi ni wípé ire ni yóò já sí o ayọ̀ ni yóò já sí fún Nàìjíríà àní wàràwàtì títí dìgbà míì tá a tún ó dìgbà kan ná.